Thank you. fẹ́ gan-an. mo tí ẹ wá yàtọ̀ fọ̀rọ̀ àpá o ọmọ àlè ni. èmi lọ́pẹ́ lọ́mọ àlè nítorí àjòyè àti àjòyè. ṣé mi lè jòyè ni. Ah, ṣe bó lówó lọ́ fi ń jòyè ṣé ò lówó lọ́wọ́ tó lè fi jòyè. ó dàbẹ̀ ní pé ìjọ tí mo wá bí ìlú ẹnìkan ti kọ́kọ́ débi síwájú mi ǹtẹ́ ẹ rí sí ẹni yẹn òun lẹ wá ń jíṣẹ́ rẹ̀ pé kì í ṣiṣẹ́ tèmi. ṣàtẹnuwọ́ o tó fẹ́ jòyè kó jòyè kó jòyè. kí ló wà ń bẹ̀ tí mi ò lè jòyè. ó gbéraga o ọmọ àlè sí ni ó. Ah, ah, ẹgbẹ́ mi ọmọ yìí rèé ọmọ yìí ti sọ wa ah, o bàbá yẹn ń tọ́jú ìyàwó o báwo ni. torí baálé mi gangan ọkọ mi olówó orí mi ó mọ̀ sí gbogbo bẹ́mi àti ẹ ti jọ dọ̀rẹ́. nù ṣé ó lọ́mọ mi wá ni mo ti gbà fún ni. ó tọ́ ni a ti ń gbà pé wá fún ẹ. kò dá mi ṣé bẹ́ẹ̀ ṣe lọ lẹ́sẹ̀ bo ni ẹ jẹ́ ṣọ́ọ̀pù kúlẹ̀ yẹn lọ́ba. action. Hey. bọ́bọ́ kí ló ṣe náà mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni náà. I love you way you act. Mr. Okikiola ibole ti mú màá ìwà náà. I'm very sorry. Bíkọ́ action. Okikiola is the best. That's star actor. The popular Okikiola. Okikiola ò kì í ṣe ẹran ọ̀lú kan o mo gba iṣẹ́ kan yẹn àwọn agbádá ládé wọn kú iṣẹ́ sí yẹn ni. Hmm. ṣé ẹ mọ sàṣù rán. ọ̀gá ẹ̀ mọ sàṣù style. sàṣù sẹ̀. à oko wa. máa tó èlò tó fi ṣe fíìmù máa tó èlò. ó depend lórí aspect tí wọ́n bá fẹ́ invest lé lórí bẹ́ẹ̀ ẹ lè yá Yorùbá fi one billion naira. ẹ rẹ́dì láti ṣiṣẹ́ wa ẹ̀. mo rẹ́dì láti ṣiṣẹ́ ẹ máa ṣe. kò sí nǹkan tẹ̀lé kì í ṣe tí mi ò ní ṣe. kí ló kí ló ṣe é fẹ́ lọ́ra. Kilo, ah, kí ló kilo, kilo, ah, kí ló kí ló ṣẹlẹ̀ gan àdé ah, sọlọ àdé sọmọ ẹdẹ ẹdẹ nínú ìgbà tiwa ẹgbà kìíní mo fọwọ́ bọ̀ ẹtú gbá mi mọ etí kilo, ló ṣẹlẹ̀. court court court kí o bá sí nínú script kan. ẹ ti court ẹ ti bà fíìmù jẹ́ náà. ẹ tẹ ẹ má bínú ẹ má bínú jà. wá bí fíìmù ṣe rí nìyẹn make believe ní fíìmù. wá ṣé ròdò fẹ́ máa ṣe nìkan kí wọ́n máa fi ọṣọ bá wọ́n máa ṣe fine boy wọ́n máa gbó mi ò lè ṣe freedom ó tí bá star kí n tó ṣe freedom o. business ọ̀gá o ní láti kọ́ ẹ níṣẹ́ kò kí n ṣe business ọ̀gá láti sọ ẹ di star. ẹjọ ìgbà kúrú máa ń tètè láti star ṣé months ni àbí weeks àbí years lọ́sọ́dún tó o bá di star wọn ò ní wálé. la ń ṣiṣẹ́ mm-hmm. tàbí iṣẹ́ wa kárakára tá à ń ṣe diligently but out of that we still create time for ourselves you need to create time for yourself. Don't I have time for myself? Of course, mm. mo need time for me. No, but mo need time, mo máa ń create time. No, mi ò sọ time pé o fẹ́ jẹun, o fẹ́ brush, o fẹ́ wẹ̀, no. I'm talking about quality time. The kind of time you spend with your friends and family. Guy, listen, what's your problem? Understand, don't share. And you go gbogbo aládàmọ̀ kó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, o love your way, fine, fantastic, good, superb. But at the same time, you need to think so that when enjoyment comes to àtúnjẹ́ me ìwọ I'm ọ̀rẹ́ lè jọ máa ṣe. And it back to more, to realize pé ọkọ òun nífẹ̀ẹ́ òun, irú àwọn obìnrin bẹ́ẹ̀, it's normal for them to misbehave. Yes! wọ́n máa take ọkọ wọn for granted àmọ́ pókè tọkọ mi bá ṣẹ̀ mi aṣọ sorry tí n bá ṣe ọkọ mi ọkọ náà tún máa sọ pé i'm sorry do you understand where i'm already just the way they, their brain is wired. bọ̀sùn wo sọ pé take for granted how. ṣorí tóbìnrin bá ti wà tó mọ̀ kankan nífẹ̀ẹ́ o logically hmm. Hmm? Hmm. bí ọlọ́run ṣe wáyà brain àwọn obìnrin is such that ibi tó bá ti ń rí too much of attention. Huh? wọ́n máa ń misbehave it's logical it's normal that's the way they are made do you understand. now tó mọ̀ pé ọkọ mi wà cheat on me ọkọ mi wà kò ṣe nǹkan kan fún mi ọkọ mi wà he loves me so much I bẹ̀rẹ̀ sí máa wà àwọn ìwà pọ̀ tí wọ́n gan lè handle and let me tell you it has been proven medically beyond all reasonable doubt He ọkùnrin tó bá fẹ́ pẹ́ láyé in his one lifetime ó gbọ́dọ̀ make sure pé òun taste obìnrin méjì sí mẹ́ta on a minimum I say minimum. Bosu, stop, just stop. I'm just talking with facts. Bosu, stop it, stop it, me. I'm like... serious. Koye, see, to enjoy life, you have to spice it up. Àkókò ìní kó ṣe short one, lákó ṣe tall one, ọ̀tún lákó ṣe slim one. Wọ́n máa tún débi abi two days time, tó ṣe bigger ọ̀bọ̀, you know what I'm saying? O lè ṣàfihàn, o lè ṣe dwarf, o lè ṣe wọn wọn no blend them, mọ́ra wọn kọ́kọ́ say you know just have a taste of it all just people don't get me wrong àwọn ni kò fẹ́ wọn àwọn ni kò fẹ́ wọn sílé you mm. understand just you know for you to just have a taste have a bite you know yeah I kàn ṣàwọn jẹ káàkiri like <laughs> you know it is. <laughs> bọ́sùgbò go bọ́sùgbò stop kò possible. bẹ́ẹ̀ ni ló sẹ̀. kò possible wọn náà mọ̀ pé pẹ̀lú gbogbo ilé tó ń you know I love my wife right so gbogbo ilé tó ń sọ mi I can't. I can't. I know you love your wife. Yes. Now, for you to prove that you love your wife, you need to have a taste of it. Yeah, you know, it's just like you go into the um, ice cream shop, you know, you mix it up, like, kó gba vanilla and bí, kó gba strawberry, coffee, you know, toppings sí, kó fún ẹ ní chocolate. You know, to buy one thing, to buy a real more kan tà, mm. obìnrin kan tà ọkọ, mú yẹn, taste it, You know, I compare pẹ̀lú ìyàwó ẹ̀ lé ṣó dùn tó yàwó àbí kò dùn tó yàwó tó bá rọra láì pé tìta ẹ dùn ju ìyàwó ẹ lọ you go back home hmm? you now tame your wife you adjust your wife towards that sweetness tó ní ta yẹn tó bá tún wá realize pé ìyàwó ẹ gan dùn ju tìta yẹn lọ you now go back home huh? you now go back home to appreciate your wife the more that's why you need to have a taste outside téèyàn bá ń jí lójúmọ́ máa ń jẹ rice nìkan everyday everyday wọ́n ní problem onígbà tó nípa aṣọ́kọ̀ náà ń jẹ rice everyday wa too much of carbohydrate ló máa fà fún ẹ but when you spice it up with uh, eh, wà lẹ́nu protein lọ́la you know fi fat and oil sí blend ẹ up gbogbo ẹ balance <laughs> you know life is like this mo balance even in law mo gbọ́dọ̀ balance you know what I'm saying All right. think about it yeah bro and um, remember taste comes sweet. tán kò sẹ́ni tó fẹ́ ìkorò adùn ní gbogbo ayé ń fẹ́. adùn ń bẹ nínú ìkorò ìkorò ń bẹ nínú adùn mo mọ̀ yẹn. Life is just too sweet to be bitter. It tastes can be sweet or bitter. ohun gbogbo kọ́ ló yẹ ká matters. Oh, ta ló ń rẹ ṣe báyìí pẹ̀lú ṣé mo bẹ̀ ẹ́ ni kò ṣé mo bẹ̀ kò i. What if you don't like it? I kúkú like it but me, ìgbésẹ̀ rún ẹ mi ìrún ẹ ṣe. Mílẹ̀. Kí ló ṣe náà? Kí ló tún ṣe ń sìn ìmọ̀ ẹ̀? Kí ni mo ṣe? See the are sweating. What are you doing this guy? Why are you so finicky? Gbogbo kí ni àti clean ẹ̀ last week? Guy, máa sinmi. Àmọ́ bó ṣe bọ́ sí kitchen to bẹ̀rẹ̀ sí ní máa dáná ilé. Má sọ omi ẹ̀ lè wọ́n ọmọkùnrin. Kí ni mo ṣe báyìí mo ṣe sọ ẹ́ lẹ́nu? What did I do? Kí ló ọjọ́ tá n tí wá ń sìn tán báyìí tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe clean orí gbọ́ gbogbo nǹkan tó sọ má sọ wà lẹ́nu ó jẹ́ bá ṣe lọ ní píìsì wa yóò dà ní fi wà là. ṣe family mi disturb. mi mi ò sọ bẹ́ẹ̀ but mi ò fẹ́ kọ́ mọ má jẹ́ kó sọ pé mo ok show lè mí mi. yes so what are you saying. Mommy. I want to eat noodles. I want it now. Ah ah. Ele kan ma command. I want it noodles. I want it now. things General. happen like that. No, things happen like that. So he said he wants noodles and he wants it now, which means he will get it now. Ìwọ spoil my boy. Kidding. Hmm, yeah, spoil. I just want to sing. <laughs> Baba oh. ah, my boy wants noodles and okay. he has to have it. Wo ṣe hungry man ló a bit onion flavor. God, thank you for blessing me with such an awesome husband. I just wanna say, Baba. Oh. Pues gbogbo yín máa bó ẹsẹ̀ yín máa ṣe wòtò wòtò wòtò ọ̀rọ̀ lẹ́jọ́ ta ọ̀la èèpo wa six six. Ah! kí ló ṣẹlẹ̀ ah, dúró náà ah, kí ló ṣẹlẹ̀ tó lọ sẹ́wọ́n nìbàdàn nílé yàrá yàrá bàbá bá ẹni ó dẹ̀ ń kó wa jẹ́ ó dẹ̀ ń gbowó látàárọ̀ wá o. ẹ wá step alo lọ́wọ́ mi ò ní ẹ má kanra mọ́ mi. alóòjọ́ mi ẹ pa àlò lọ. ẹ fún mi lọ́wọ́ mi ẹ má. jọ tó bá sí wọ́n o sí wà. jọ fọwọ́ wa owó wa kò wá jù lọ. àṣà jẹ́ wà lọ́wọ́ yà wò ó minister of drugs and women affairs ó wálẹ̀. ọmọ yọjú òun mọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ìyá mi jayé orí ẹ o because tomorrow is not promise. àjẹ o ti pẹ́ gan o ti yẹ o yà jẹ. ọmọ ìyá mi ò ní bá rẹ̀ ọmọ ìyá mi jọ tọrọ Ọlọ́run fẹmi ní ti ìsàlẹ̀ olówó ra gangan ìsàlẹ̀ olówó ra ìyá nǹkan ọmọ ìyá mi. owó owó owó owó owó ìyá mi ìwúlò. Ah, ah, ok máa fún ẹ máa fún ìyá ẹ. Ah, eh, eh, lómìnì ti ṣáà ọ̀la ọ̀nẹ́ ọ̀dọ́mídébà ìsàlẹ̀. tí o lè máa gba ọjà two hundred. Eh, ọmọ òun ni yẹn kan. lómìnì ti ṣáà ọ̀la ṣáà ṣáà yẹn gangan. ṣé ń jẹ ọmọ ìyá rẹ. ọ̀la ọmọ ìyá rẹ. mi ò lè máa mi ò lè máa sọ nílé bí máa ní. wá pì lèmi ní ti ọjà mi ò ṣe. wá pì. dúró ọmọ ìyá mi jẹ́ ká gẹ̀tẹ̀ ráìtò ṣé ti mainland àbí Thailand. àti Thailand ti yà mẹ́rin ti yà mẹ́rin ní gbogbo àwọn ọmọ yẹn mọ́ o. o bẹ jẹ o bẹ jẹ o bẹ jẹ o bẹ jẹ ìbàdàn o bẹ jẹ o bẹ jẹ ìbàdàn o bẹ mínísítà ọmọ ńlá. mínísítà torí chẹ́ǹtì ẹ̀mí ilé fún ẹ fi gbé lé. àyọ̀ fẹ́ sá. for president. ẹ mọ kan ṣẹ́rẹ́ mi mi nílé wọlé ẹ mọ pé iṣẹ́ pọ̀ distribute lórí ọ̀rọ̀ ọmọ sij kí ló máa ń ṣe ẹ̀ náà. o selfish gan o ok o fi láàbò fi sí gbòòrò gbogbo àdé ń kó jẹ bí ṣàwámà ó yà ṣe díẹ̀ fún gbé mi débẹ̀ náà ọmọ ìyá mi. Ah, àti bá mo ti ilé gan ni mo ti fẹ́ ẹ. ọlọ fine boy ló fi kú. ìjọ ìdára fíú you no be understanding. ó gbọ́ ọ̀rọ̀ àdúrà ní kẹta kà má ṣe ṣẹlẹ̀ yàrá yìí ká wá ó bẹ́ẹ̀ àkóso ah, bí ti. èrè èrè ọgbọ́n tó bù. èrè ọgbọ́n tó bù. àbí ó ṣì bọ̀ pọ̀ ń gbòòrò rẹ̀ mọ̀ láti pẹ̀ fẹ́ lọ ta ta ta ta tèmi de. mínísítà mínísítà mínísítà kò ta fẹ́ jù a máa fún pírẹsidẹ́ntì kò ta fẹ́ jù gbogbo lò gbogbo lò. aláyọ̀kọ́ sì ń jìyà. ìjẹ̀yà mélòó ló ti jẹ́ sí ó sì lè ná owó ṣe wà yẹn ọgbẹ́ni ìjọ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló dé kí ló ẹ kí ló sì ń ṣe ń bẹ̀. ee who dey who dey dey comot for tea o. ọmọ ya dey jayé orí ẹ o because tomorrow is not promised o o ti understand ẹyin baby ibà ń dùn gan o ẹ tó gábù mọ́ mi lára ẹ kàn ń gba gbowó lọ kí ló ṣẹlẹ̀ ọjà ti dé. Ah, ah, kí ló ṣẹlẹ̀ náà ó pẹ́ dé àti pé ò wá lánàá. irú àná yẹn ibi tí mo wà lágbára gan ebi gan mi ìmọ̀ bí mo parí àná sí ọlọ́run ah, ṣàánú wa ni o. àná ò dà fún yín báyìí. èrò pọ̀ ju ọjà lọ ọmọ ìyá mi jáná dá o. anyway ó nọ́mà ó nọ́mà sáré ṣe kíní yẹn fún mi má jò pẹ́ rárá. Eh, mo máa ṣe ọjà pọ̀ gan-an eh, iṣẹ́ yẹn ó ti yí ẹ.

ọlọ́jà. bílẹ̀ tó kí o tó kí of Nigeria tó kí of South Africa of Nigeria of the world. ọmọ ìyá mi mò ń fa kọ́nà tó tóra wọn ni. akókó tóra wọn. àṣẹ ìyá mi kò ní bàjẹ́. ó mọ bọ̀bọ̀ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀ sí i fún mi níta fi mẹ́ta kòkó mẹ́ta kí n máa lò lórí ìta mẹ́ta. kó yà wọn ọ̀tá ìwà lọ ṣe tàtàtà. Ah, ọwọ́ yìí ti já jù. gbogbo àwọn ajá bébì tí mi bá já àwọn èèyàn ń já bọ́nú ayé mi fẹ́ já bọ́nú ayé o wọ́n fẹ́ lómi ń fasẹ́ ajá bọ́nú ayé èmi fẹ́ dúró di bí. ọkọ tó ṣẹlẹ̀ jẹ́ ká rí wa. àtó kí o wà ló ṣe tó fẹ́ gbéṣẹ́ fún mi ní báyìí tó kí kò sí gbà mí jẹ ìwé fẹ́ fún mi ní oṣù ta ló kù. a ò tó owó láti dá owó tí kò wọ kò tó owó láwọn méjèèjì. ọ̀pọ̀ afa. mo wà òkè pẹ̀lú ẹ ṣe fẹ́ gbéṣẹ́ fún mi ni. nǹkan tó ṣe mi ní irú. ẹ Tokyo mo tún fẹ́ lo hero. máa la òde. àbẹ́bí ah, ah, kí ló máa ń ṣe ó ti máa ń jọjà jù náà. bàbá àgbàgbé ẹ̀mí ìyá yìí gbé bọ́dí mi kárí ẹ̀ rà kí o fi. àwọn ah, tó ń mo jẹ́rìí ẹ̀mí ẹ̀ máa gbé tó bá ní kí n gbé bankú wá gan máa gbé bankú. ó yẹ ó yá náà. tó àfà bí ìgbà ó ní kí n máa expect. Eh, ìyá máa sọ yẹn lórí fóònù ibi kan máa tó wọ ibi tó tó jìnnà nú ayé kí tó tó gẹ̀ẹ́tì yẹn wá. mínísítà á eh, jojú ayé o ìrèjojú ẹ tó máa jojú gbòòyàn láfíríkà bíi ti ẹ̀kọ́ tó kí o ọmọ ìyá mi kò ní bàjẹ́ ẹ̀ bọ̀ kó tó dọ̀là jẹ́ kí mi kàn fẹ́ kinní kan ó yẹ eléyìí gba eléyìí. ọmọ ìyá mi àlọ́ tí ọ bọ̀bọ̀ yìí ti jájú onígbà mi lélẹ́yìí o. ẹ kí n bí nígbà mi Tokyo ti wà filẹ̀ filẹ̀ Tokyo Tokyo tó parí ṣá ẹ ti ìkọlọ ń ṣàánú àníṣẹ́ pọ̀ lẹ̀ ẹ jẹ́ kí n máa wọ gbòòrò lọ èrò pọ̀ nù ayé o àní sáàbù wọn tó a kàn máa gbìyànjú ti wá ni. mínísítà ọlọ́jà ọ̀pọ̀ yẹ́yẹ́ ọ̀ṣà ìbùtù ti wọnú ayé lọ. don't forget o. lè gbàgbé àtúntì wọnú ayé lọ o a gbìyànjú rẹ ni. ṣe é pè é. oya oya ó lò nǹkan jàre ó kọ̀ kó wà á tó lò nǹkan jàre. màá yò. ọ̀gbẹ́ni bá mu jàre ilé iṣẹ́ ilé. Yeah, in fact, we like Tilo Inye. Honestly, she's very good. Olóhun máa ṣe tán títí weekend. Wednesday ah no ìyẹn ò work o ah, ah kò lè work torí ìtàn mi wá um, ẹ ó sọ pé ó máa di Friday àlejò um, lọ àlejò lọ nìyẹn ẹ àwọn máa pàdé ń bẹ oh, all right okay yes ma'am. bye ma'am. Honey. Yeah, baby. Ìwọ àtàwọn clients yẹn ò tí ì parí gbogbo nǹkan tó ń ṣe náà ni. Baby, mama down da àwọn clients yẹn lọ́hùn. But don't worry, last one tí mo fẹ́ draft lélẹ̀. Tí bá ti ṣe lè tán mo ti Come for Kọ́ fọkọ mi sílẹ̀, kọ́ fọkọ mi sílẹ̀ torí Ọlọ́run ẹ́ eh, tá bá wà lọ́fíìsì kò mọ̀ kó wà lọ́fíìsì ká tó bá wà nílé kò mọ̀ kó wà nílé. ṣebí I just said it's the last one sorry now. Yeah, á down. thank you. Um, àǹtí tóun ni mo bá sọ̀rọ̀ tán lẹ́ǹkan yẹn. I thought as much mo ṣáà ń gbóhùn wọn ní background díẹ̀díẹ̀. Um, wọ́n ní àwọn fẹ́ kékeré àtàwọn kájọ lọ lọ́jọ́ Wednesday mo ní that's not possible because of um, Tomiwa. Okay, that reminds me o sọ pé ẹ máa spend one week lọ́dọ̀ mọ́mí after the wedding right? Yep. so báwo la ṣe máa ṣe school Tomiwa. Ah, ó yẹ kó trust náà mo ti bá HM wọn sọ̀rọ̀ so o ti fún ní permission wàá fún ní loads and loads of assignments to máa fi keep ara busy while he's away. okay mm-hmm. that's fine ẹ ṣáà má lò ju one week lọ kí n ló lé nurse má lọ pa mí sí i. <laughs> a lè lò jù bẹ́ẹ̀ lọ mo serious o. ah mo ti miss mom see me. ah ó ti ṣe díẹ̀ tí mo rí wọn torí ẹ mo ṣe wọ pé ká ṣáà spend the time díẹ̀ pẹ̀lú wọn. Hmm. My mommy, big big baby o ṣe fi mí lẹ̀ as big as you jealous are you jealous. mi mi miss mi miss. ẹ ẹ jọ nítorí ọlọ́run ṣé mo ní òun jealous àwa ta ni mọ̀mí sí mm. àbí ẹ̀yin eh, mm. wọ́n wà wọ̀rí èmi wọ̀rí you are my big baby. Oh, mo ṣàrí pé mo ń ṣiṣẹ́ lọ́wọ́. ẹ eh, kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ n concentrate na gbogbo. iṣẹ́ yẹn ti ń pẹ́ jù ó ti pẹ́ jù jàre ó yàn dáhùn dáhùn. ok kò fún mi five minutes I'm a boss, bọ̀ ọ́n can concentrate. And jẹ́ dúró tiẹ̀ kí n máa fún ẹ ní moral support máa ṣe. mo máa support pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣe pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣe. ó máa jẹ́ kí iṣẹ́ ìyá ni nà ó máa jẹ́ kí iṣẹ́ ìyá ó. Ah, official official work ilé <laughs> ẹ má official work ilé. má jẹ́ ká mix ẹ pẹ̀lú bedroom work máa lọ mi ní ìmọ̀ràn sókè èmi èmi wọn. máa lọ mi ní pẹ́ẹ́ ṣe go. èmi three ó dà má lọ mú má lọ mú kí ló ṣẹlẹ̀ wà á fún mi má mi ìfẹ́ mi ìfẹ́ o máa fẹ́ o máa fẹ́ o máa fẹ́ báyìí. kò sẹ́ni tó fẹ́ ìkorò adùn ní gbogbo ayé ń fẹ́ adùn ń bẹ nínú ìkorò ìkorò ń bẹ nínú adùn mo mọ̀ yẹn. ìkọmọ̀ wọn rárá ó dẹ̀ wà ọ̀rẹ́. ẹ̀yà. wọ́n ní nice actually first time tí máa wá bíbá ilé lè ṣá. Ah, Monica wo bòbọ́ tó ń bọ́ lẹ́nu mọ́tò ẹ̀ ṣó rántí ẹ̀. bòbọ́ ah! wèrè tó ń ká wa lórí ara tó wá ṣe fake transfer fún wa rántí ẹ̀ Mr. fake alert. Ah, ìwọ ṣe fẹ́ transfer fún wa olórí burúkú ni ẹ ṣá ayé ẹ̀ máa bàjẹ́ ni. èmi spender. bẹ́ẹ̀ ni ó jà wá lórí ara ó tún ṣe fẹ́ kàlà àti fún wa. what the fuck is wrong with you guys. ẹnu ọ̀sìn lájọ. have you met before. Eh? do you know me. Eh? do you know who I am. ẹnu sọ̀rùn ó sọ amẹ́ríkà yìí ṣé wọ́n dé airport mi ni ìwọ. àwọn fún wa lọ́wọ́ wa jọ. ẹ eh, mọ̀mọ́ ìṣá. owó yìí bi ti bá wo ṣé mo transfer àwọn sí yín lọ́jọ́ yẹn. Ah, ìwọ ṣe fẹ́ transfer fún wa wo ogun ló máa pa ẹ ìwọ ṣe fẹ́ transfer fún wa tí ẹ gbá kí ọwọ́ ẹ nà tí ẹ gbá kí ọwọ́ ológun kúlẹ̀ lè ṣá kí ló ṣẹlẹ̀. sórí ah, mo èyí kan mo ní mọ́tò ṣe ti yẹ mọ́tò ọ̀rẹ́ mi náà ni mo kọ̀ ẹ́ fi ṣe pàdé ìjàlè náà nígbà gbogbo àṣírí. ológun kú ni bàbá yìí ó tún gbé mọ́tò onímọ́tò kiri ah, ayé máa bàjẹ́ ni ṣá kò sí nǹkan tó fi ń ṣèyàn nǹkan ọ̀rẹ́ mi nǹkan mi náà. bó ṣe wáyé fifty k wa ó yá kójú a máa fẹ́ ń tẹ̀ padà. babe ní sùúrù ya a ní kò ní sùúrù ní sùúrù ní sùúrù ṣé gbogbo owó tó wà lọ́wọ́ mi bó ti rí epo sí mọ́tò ìmúdọ̀ fẹ́ rọtí rẹ̀ mọ̀ pé weekend làwọn ni wọ́n á ṣe fàájì náà ọmọ ah, tó bá tẹlẹ̀ ah, ó ti yẹ tú nọ́mbà yẹn tú account number yẹn sẹ́yìn ló ti yẹ máa bẹ̀rẹ̀ ṣe transfer yẹn later ó ti yẹ bóyá lọ́nà. wàá tún tọ̀ wá ah, yóò fi ní bọ́bọ́ yìí o akọlà sójú ni. máa bẹ máa bẹ sí ìdí èsè máa jẹṣẹ máa jẹṣẹ mi bí náà ewu mú orí náà. tìfẹ́ máa kó wá pẹ̀ kó jẹ́ ká máa lọ. bí bí máa ṣe báyìí náà lóhùn ta ló ní kí n gba bílẹ̀ ní ṣá. Ah, orí ẹ pé ọ̀rẹ́ mi àti owó yẹn pọ̀ tó báyìí. ee jẹ́ ìtàná mélòó ló máa tó láti kàjá máa lọ kò ní ọ̀tọ̀ tọ́nà. àwọn ah, eléyìí tẹ̀ ká half owó wa sori next time tó bá máa rí ẹ báyìí a máa gba last cover tó bá kù lápò ẹ̀. damn ta ló ní kí n gba bílẹ̀ ní. fuck. Hey, delete that video right now. Monica, delete it. Are you are you crazy? má pẹ́ o mo ti ń dúró díẹ̀ o mọ̀ pé mo ti léètò ó yá nàá. Babe, oh, the, come now, let's go. Mo pé mo late now. I'm coming. Give me two minutes. Two minutes. I'm coming, wo. Okay, Why? Why are you see? Why are you já my sílẹ̀ cab lè máa lè máa fi lọ sí airport every time wọ́n máa sọ pé one minute one minute stop now. Mo máa dáràn báyìí torí. Mo ti máa wo bó ṣe dáwọ office. mi ṣé bí mo ṣe máa ń bá jìn tu ọ́fíìsì ẹ lélẹ̀. ṣé ìwọ̀n ṣe ẹ ni. wá wá ṣó ti lọ ó ti lọ ṣe ti rí ìhàn rẹ àbí. ó ṣe èrè tó rẹ̀ ẹ̀ guy bá mi with file you see i need to sign some things for me eh? then you need to quickly do this eh? i need to i need to get it across to. kí mi kí n attend sí file èmi kémi àti attend sí fàyè sórí bí fàyè ṣe wà yìí ó di three weeks time kí tó attend sí èmi jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi wọ́n fi mí lẹ́ẹ̀jà rẹ mi ráyè hi. máa ń mẹ́sọ̀ pọ́n sáàkì lọ́fíìsì yìí. Ah, three weeks kí ni mo níbi kí ìrọ̀lá ó pa tán. ok torí ẹ ló ṣe badge in i just share office. àná kí ló ń ṣe ẹ. hello. sorry excuse me excuse me. abeg abeg. báwo ni jàre. Yeah. So on the journey? <laughs> Pẹ̀lẹ́, Olúwa ló ṣe. So Tommy, wá how is it doing? Me not missing. Don't worry now when you come back. Alright, know náà ṣiṣẹ́ lọ́wọ́. Okay my dear, I love you too. Bye so tell me ibo nìyàwó ẹ lọ. Hmm, ó lọ fún wedding cousin ẹ làbújá ni kò ní pẹ́ dé kí ló tgif thank god it's friday congratulations ọ̀rẹ́. Ah. congratulations. guy you just got the perfect time to strike like this is your weekend. You know, well, is Now you have the time to have a taste of the varieties of life. listen, listen, listen, hold on. Listen, what's this whole point? I read with the giant over the weekend about Bible wage. But on this this cheating thing, conscious style, me the shit. No, no, me the shit. It's not my thing. it's nobody's thing. At the same time, it's just that you see you have to do what you have to do. Ah, èmi ò ní kó cheat èmi kò fẹ́ kó o ṣe nǹkan tó yẹ kó o ṣe kó o taste of life taste of varieties of life kó o bá lè lẹ́mìí tó wù ní kẹ́mi ẹ̀ bá lè tọ́jọ́ ni. bọ́sùn ẹ̀mí mi máa I will not die premature and I will not cheat on my wife. àmì àṣẹ Èdùmàrè àtẹ̀mí náà. <laughs> Brotherly, let me tell you this. Hmm? Look at my eyes. To get it, you have to do this ó bí ọ̀rọ̀ ara ẹ̀ la ń bá ẹ sọ yìí àní kò kò nínú just have a bite ṣàjẹ́nbí ṣàjẹ́nbí ṣàjẹ́nbí kò sí nǹkan tó fi ń ṣèyàn mẹ́rin àwa máa fresh wọ́n máa wà okay gbogbo àwọn emotional stress gbogbo àwọn mental health kìíní kan yẹn kò ní sí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ tí ẹ kò máa ṣe wèrè fún ilé wa pam ẹ̀ síta tá a bá gbóná wa sáré wálé wa balance everything up guy ah chii dem dún mi pé weekend yìí mi ò ní sí around uncle mi ń ṣe birthday mo dẹ̀ máa láti lọ síbẹ̀ ń bàdàn ah, àbúrò mẹ́rin kájọ lọ. ah no no no ìwọ náà mọ̀ náà mi like my travel so um, no i'm not interested. guy guy and i wan make you enjoy yourself for this weekend ooo. Oh, ṣé mo sọ fún ẹ pé mo ń sọfà ni i'm okay mo mo busy pẹ̀lú iṣẹ́ i'm okay. kí ni wí ìyá ń jẹ́ emotionally i'm telling you Obi ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa good i got it you are a lucky guy But what wà tí mo introduce yẹn hmm. forget it the guy understands the language of the street he has been everywhere títí ọlọ́dà títí ilé oko just name it tó shef ṣe ọmọ yẹn sí ìṣe máa kó wọn wá fún ẹ tó bá fẹ́ haúsá ibo yorùbá tápà odi á kó wọn tall short long thin fat àbínà àbùké àràrà báwo ló ṣe fẹ́ sí ẹlẹ́sẹ̀ kan olójú kan àrùn wà àdìtí wà onírúurú obìnrin ni wọ́n máa kó wá fún ẹ bọ́n ṣe ń kó wọn lọ fún Jésù pé onírúurú aláìsàn ni wọ́n kó fún Jésù tó sì mú wọn lára dá wọ́n á kó àwọn obìnrin oríṣiríṣi wá fún ẹ and àwọn ìmílẹ̀ yóò no be forget it o dem no àwọn gan fẹ́ long film fún ẹ o you understand just come we talk about it have a taste and they go kí n má pàdé mọ́ they call it the minister prime minister UK ni wọ́n uh-uh. tó tó tó wá fi mí fi mí lé o fọwọ́ sọ́wọ́ rà fi mí lé o. he's not the minister of the street. Because you are. Because you are. Because you are. I see. I see for screen. Oh, yeah. Ah, brother, man. I'm so sorry for the little delay, ọ̀gá ẹ má bínú. Ó pẹ́ náà. Ẹ mọ̀ àwọn ọjà tí mo gbé wọnú street lọ kí tó délé bọ̀ ọjà àtàwọn ló jẹ́ kó pẹ́. Irú ọjà wo ló tún tà máa nìyí? Ẹ̀gbọ́n gbogbo wo lèmi ṣe o, mò ń tajà street o, kọ́lọ́kọ́ kra ẹ fọ́ ti mi ni o. Ọlọ́run akókó gbà fún ẹ. Àdúrà tí mo fẹ́ kẹ́ máa gbà fún gọ́gọ́ ni. <laughs> Ok, màá fàdúrà rẹ lọ́wọ́. Ẹ ṣe kí náà bọ́ọ̀sì mi ò mọ orúkọ fáwọn lẹ́nìí. Uh, basically, Moko need fine spec. You know, mm. I mean, a mixture of size 8 and 10 on Ibad. Tori, my man, my man like, he see me, ko wa flexible. I like, I like to play with a lot of things, you know. <laughs> so, I need that to look very good, very good and attractive. Mm. hmm Mm-hmm. mm-hmm. mm-hmm. age ago. Mm-hmm. Okay, she bupa. Bupa. Yeah, bupa. Ah, Tokyo nìyẹn iṣẹ́ Tokyo. Tokyo actually <laughs> Tótó ni. Okay so sure pé Toyosi ò loud mm. because uh, mo máa ń like girls talk calm. Mm, not you know? all. You know? She's a, a calm and reserved lady. In fact, ẹ máa like ẹ̀ iṣẹ́ Tokyo ah, ẹ̀gbọ́n mi. Ah. Ẹni tó recommend mi wọ́n mọ ọkọ̀ tí mo tó ní street yìí oh, she really looks Tokyo-ish. exactly. <laughs> Arrange it for me. Arrange it for me. Okay. I like. I like this. I like mm, this. Actually, ẹ̀gbọ́n àti arrange ẹ̀kọ́ ni problem tèmi but owó delivery me lè kọ́ bó tèmi five k new. Just five k. Yeah, No, no, it's okay. I'll give you your 5K. Okay, <laughs> okay, okay. yeah. So I don't know. BA loan Tokyo might charge me by. I don't know. I've not done this before actually it depends tó bá láìkí pàrọ̀ yín tẹ́yìn náà wọ́n tẹ́ bá fún ní ot àwọn máa ṣe náà máa fún yín ọmọ mi máa ṣe náà máa o. Mm, okay that's that's that's fair enough it's okay. <laughs> arrange it for me. Uh, immediately, man. I, I need Tokyo. <laughs> okay, just give me. I got Ah sókè iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó re ọmọ aláṣẹ là. bàbá forget this whole hyping abeg má lọ máa pọ́jọ́ ẹ̀bẹ̀ síláàkì sáfẹ́ mi o kí ló ṣẹlẹ̀ gangan ah. ṣé the guy carry. ọmọ ó dà pé ó carry o because pep tó ń rùn lára ẹ̀ ah, ó dà pé wọ́n bákan bákan i tell you baby ṣó tẹ̀ tí wọ́n á rọ́kún orí ẹ̀ ṣe ló ń ṣàn ló dàbí gold. your mouth too sweet kẹnu ló máa pa ẹ́. àjọ tí lọ́lọ́ má jẹ́ kẹnu pa mi jẹ́ kẹnu là mí ni o. ẹ má wọ rẹ ẹnu máa là ẹ abẹ tèmi á lè ṣe kí ni á là ẹ nínú. aláwọ̀ ọ̀nà ó mi pé ọ̀nà lẹ́mí àti ẹ kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àà ah, ah, kí ló expect so na how far the bọ̀bọ̀ package go be na kí ló máa ṣẹlẹ̀ lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. ẹ o ní tó bá ti rẹ́dí pé o máa ọ̀dà cab kó wá gbé ẹ. ṣé lóòótọ́ that one na correct guy na. ọmọ pé kan tí mi bá gbé sórí tébù fún ẹ jẹ́ má tẹ̀ lóore ah, rárá. ìtúṣọ ìtúṣọ ìtúṣọ. ó ti yẹ ẹ sìn ọ̀ tó kí ọmọ mi má gbàgbé tó bá ti lọ tó bá ti dé má gbàgbé commission tèmi ó ṣe kókó o mi ò fowó báyọ̀ ṣeré o. why dey do like this na eh? you wan dey fall my hand na Are you eh? suppose know me i too sure na i too i too big i too big pass that level na wetin dey happen no worry i go give you your cut ìyẹn di dandan àmọ́ bá ṣe ń ṣe ṣóyí ẹ. ẹ na ẹ tó ṣe ọmọ mi tẹ wá ní ìgboyà mọ báyìí iṣẹ́ worry call oh, me o mama ide di. gbogbo ayé ló fẹ́ tọ́ wo.

offer. <laughs> why, why did you say so? Well, try. You know what? Just give me anything. All right, you can, you can sit, feel huh? Hmm? comfortable, Tokyo. It was only. Okay, um, Minister said a lot of nice things about you, though, but I'm coming. and, <laughs> um, excuse me. how many days must spend with <laughs> I'll be right back. Tokyo. Tokyo. <laughs> wow. The only Tokyo living in Nigeria. Mm -hmm. You're special. Mm -hmm. <laughs> I believe we can start with this. <laughs> Please, pardon me. Oh, <clears throat> so, ladies first, and then the gentleman. Here you go. Tokyo. And then myself. Mm-hmm. wow. Mm-hmm. <laughs> Days. Um, well, Tori Mobodo Lobishela Rola, so let's just do one night. Sorry, excuse me more. I, am <laughs> not expecting anybody, but let me just check. Okay, uh, sorry, check and it's all one leg, right? You're, You're just pretty. Same picture, same person. Man. <laughs> Daddy, she ṣọ́ pé àbí money? because it's very unusual. Oh, she come ṣe common as a church. Oh, Sorry! because who are very unusual. But me, you expect uh, anybody now. Uh, Hold on! Okay. Yeah, sorry, who's there? Ah, brother, let me pause pásítọ̀ gbẹ̀ngà sista ruth àti bra ṣẹ́gun ni o. ẹ ká sọ sá ẹ káàbọ̀ ah ẹ ká sọ ẹ káàbọ̀. àlàáfíà olúwa kó wà pẹ̀lú yín. yes sir yes sir ẹ ẹ jọ one second ẹ jẹ́ n lọ mú kí wá. ok ọ yes, a dúró. ok just just two seconds actually. a máa dúpẹ́ pa bá wọn lé o mo ti sọ pé ó máa wà á lé. irú àwọn ten visits ló lè lè torí lọ náà kí ló tó wá bí. handsome. Hey, pretty. Tokyo, um, actually, something came up, though I wasn't expecting anybody, but Moni, uninvited guest, Nigate, and I just need you to do me a favor. To buy my Jack and Lossie bedroom, I need you to stay there, chill and relax, so I'll just come and meet you much later. Is that fine? Okay. Beautiful. So I'll just help you with this and uh, I'll just, uh, yeah, your bag and, and grab your bag. So we just, uh, as a matter of fact, I'll come get this later and um, yeah, just first turn. Yeah, just just the, the turning right and just make yourself comfortable. Peace down in this house. amen amen ẹ sir ẹ káàbọ̀ ẹ káàbọ̀ thank you. ẹ jókòó ẹ káàbọ̀. ìgbà tí a rí ní church ló jẹ́ kí a wá yín wá sílé bá tiẹ̀ ti kọ́ yín ká tó máa bọ̀ ṣùgbọ́n fóònù mi tí nọ́mbà yín àti ti sítátọ́lá wà ìjẹta ó kàn dédé wipe off mo ṣe lose gbogbo contact mi nìyẹn. Oh, I'm so sorry, sir. Mm-hmm. thank, you, thank you, thank you, thank you. Ìgbà náà máa dé báyìí. Eh, next weekend. Àwọn Adébáwa láyọ̀. Àmì Adébáwa láyọ̀. Àmì sà. Adébáwa láyọ̀. Ẹ bá kí wọn. Bàbọ̀ bàbọ̀. So kí ni kí offer yín? Ah well, soft drink wà okay fún àmì tètè. Soft drink. Soft drink is okay. Okay, okay so just one minute and I'll be back. Thank you. Ẹ káàbọ̀. God bless you. Ah, ah, eh, Sister Ruth bá uh, Ṣẹ́gun ṣé sí yóò e pọ̀ jù báyìí fún yín? Ah, Ẹ̀ẹ́. Eh. Ah, bẹ́ẹ̀ ni tòótọ́ rẹ sọ ìyá máa ṣẹlẹ̀ a máa rà torí nǹkan tó dáa fún àwọn ọmọ ọlọ́run ló wà fún. wẹ́ ẹ má jà dánìyàn ẹ tọ́lọ́run nílùú ṣùgbọ́n mo mọ̀ pé ìyá máa ṣẹlẹ̀ you will always make a way where there is no way. nǹkan tó dáa yẹ ó dáa fọmọ ọlọ́run tó dáa nínú ilé ìjọsìn wa náà. Eh, ẹ bára ṣe tù wá dáadáa ń rìn it is well. Uh, so ẹ jọ ẹ ẹ kò bá wa manage ẹ pẹ̀lú God bless you sir. so rọra pọ̀ sí ẹ ṣe God bless you. Eh, ká ní pé àwọn ọ̀dààmú wà lẹ́yìn eh, ẹ máa tẹsí máa jẹ àbá láti kíchìn. <laughs> má bínú má bínú. mo mọ́ra kò mọ́ra a máa ṣe yẹn fúnra wa. <laughs> Daddy. Rashegun, God bless you. Amen. yeah, yes. Uh, Sister Ruth. Thank you so much. Mm-hmm, yeah. Thank you. And if you need a minute for there, cash by size. <laughs> no, really, I mean, it's allowed. yes. Tí Olúwa nílé àti ẹkún rẹ̀. Thanks so much. Thank you, sir. Mm. very fine sir very very fine. give God the glory. I can see you being promoted very very soon. Amen. Very soon. Eh, ẹ jẹ́ ká rí yín ní church ní next Sunday o. Definitely, definitely. Eh, àwọn tó rìnrìn àjò wọn á láyọ̀ ni wọ́n á dé bá wa. Àmín. Àní gbọ́lá burú lọ́nà. Àmín. Lórúkọ Jésù. Àmín. Eh, àní pẹ́ máa lọ torí a sì ní ọ̀dọ̀ àwọn other members.

bàbá abẹ̀yìn ìjì burúkú ò ní wọnú ilé yìí wá a kò ní ròkú jáde bẹ́ẹ̀ la kò ní ròkú wọlé lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. god bless you brother alámipọ̀sí ẹ bá akín madam àti gbígbọ́ tó bá dé god bless you. I'm so sorry for the delay. Pastor will show up unannounced. Well, I'm here now. It's just me and you. Come, come. Come now, okay, let's share. Look here. Sean prank me and stuff. Annie? Okay, can't see it. Tokyo. Tokyo. It's okay. It's okay. Oh. It's okay. It's okay. It's okay. If you can still hear me, if you can still hear me, John to run on. Let that know if you bear. Joe. Okay. Okay. Okay. Okay. Tokyo! Tokyo! Tokyo! No, no! Tokyo! No, no, no! lókè o lókè o lókè o mò ń bẹ́ẹ̀ jọ nítorí ọ̀nà tí ẹ̀ dáhùn jọ lókè o lókè o mi sọ pé ẹgbẹ́ òkú mu drugs náà kí ló ń ṣe pẹ̀lú drugs lókè o dẹ̀ dáhùn dáhùn lókè o jọ owó kò sẹ́ni tí mo fẹ́ explain fún báyìí mo ṣe máa bẹ̀rẹ̀ ta ni mo fẹ́ sọ fún pé wọ́n lókè o lókè o lókè o. Oh. Tokyo Tokyo Tokyo Tokyo ti kú. Ẹ Ẹ Tokyo ṣe kí ni? Ó ti kú bí mọ̀gbọ́n tó ṣẹlẹ̀ mú kọ̀ wọnú yàrá kó fẹ́ mo lè rí pé ó ti mú drug ó ti mú gbogbo ẹjọ́ kòkò tí ẹ̀dá òògùn mi mọ́ tó bí ó ti kú. Àlàyé okay I will go my way right away Àlàyé ẹ tó bí o. Ajé mi ah, ọmọ wàhálà ti dé o. Tokyo, Tokyo baby, Tokyo, Tokyo, Tokyo, Tokyo, ah Tokyo, ah ẹgbẹ́ kí ni mo pè é lẹ́yìn náà ẹ sọ fún pẹ́fẹ́ ṣògo wá ti pa ẹ̀ sí mi lọ́rùn náà. no no mínísítà mi ò mi mi ò mọ ẹni tí mi pa ẹ òkè mi mi mi ò mi ò ṣerú kọ́ báyìí mi ò lẹ́bọ lẹ́rù àyàkàdàkàdù sódì. àná yẹ gbàgbé wọn ní pẹ́ lẹ́bọ lẹ́rù street lèmi wà street ni ọpọlọ mi ò ń kakún gbogbo gbà ọmọ yìí ti jábọ̀ náà ẹ sọ pé lẹ́bọ lẹ́rù àná yẹ lẹ́bọ lẹ́rù jọ ok ok báwo ló three seconds a kàn get along ní bá ṣe get along ìyàwó mi ò sílé ọmọ mi ò sílé so mi ò expect anyone mo wá gbọ́ pé nǹkan kọlẹ̀kùn ìgbà tó yẹ kọlẹ̀kùn mo wá wọ pé ah àwọn olè wá mi wálé n bá lọ check ẹni tó ń kọlẹ̀kùn n bá rí pé pastor mi ni it's been a while Me tí mo ti church so wọ́n wá check up kọ́ tiẹ̀ wọ́n mo make sure pé mo wà ok ìgbà tí mo máa discharge pastor mi lọ́tọ̀ n bá sọ pé kí n padà wá bá tókì ò continue with that to stop wo gbogbo nǹkan tí mo bá lè lè mi mo gbọ́dọ̀ ẹ̀ tiẹ̀ mọ́ try láti jí kó dá o mi ò mi ò mi ò mọ̀ ń dá gbogbo eléyìí tó ṣe honestly. ìjàmbá òótọ́ ni mo máa ń sọ fún Tókè kó má máa jọjà tó báyìí ṣùgbọ́n kò ní gbọ́ àyírò lè orí gbogbo eléyìí tẹ́lẹ̀ ànáyé òótọ́ ni ànáyé calm down ẹ relax ṣé bó ṣe wà yìí Tókè o máa ń sọ fún bí ṣe jọ́ èmi tí mò ń ta ọjà gómìnà ìjọjà tó dẹ mo máa ń kọ́sùn ẹ̀ pé bébì má máa jọjà tó bá mi ṣùgbọ́n kò ní gbọ́ kò ní gbọ́ ọjà ni ọjà ni. how can you help me báwo la ṣe máa clear gbogbo ilé. oh brother ma ẹ fọkàn balẹ̀ kò sí wàhálà do you want me to code with you or make a cast. ah no no code with oh. me jẹ́ ká clear let's just clear everything okay please. no wahala no wahala so how much are we talking about just just just tell me i don't have any idea mi inú nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí mi rí just. ẹ gbọ́ èyí lẹ sọ pé kí sọ̀rọ̀ o black check lẹ fún mi yẹn o ok bẹ́ẹ̀ sọ pé ẹ kàn fún mi black check ọ̀yà give me five million. mínísítà owó ìwọ ní five million kí ló mí pé five million níbo ni mo ti fẹ́ rí five million ó lè ní ẹni tó fẹ́ extort mi àní kò help me ká clear mẹ́rin. ọmọ ọ̀dà kẹ́kí ló ṣe bàbá yìí nà. Ah, ah ọ̀pá ọmọ jábọ̀ ọlọ́sàpẹ́ ni wọ́n ní wọ́n pé ó oh, fẹ́ sọ five máa wọ̀rì náà èmi máa sọ àwọn ọjọ́ tọ́jọ́ bá ti dá sí i bọ́bọ́ wá sí ẹ̀wọ̀n. mínísà mínísà bẹ́ẹ̀ mi ní ọ̀pá ẹ̀ má jọ má jọ kó mínísà ok hold hold on mínísà. nígbà wo ni má jẹ pé èmi pẹ̀lú sá èmi pẹ̀lú sá olùfẹ́ olùfẹ́ kò bá mi. Allah you can, you can handle this, right? I can handle this. I can do this. I can do this. I can do this. My woman. Ah. Tokyo, what a cool family. A sorry, I have to do this. way. So sorry. But I'm not sorry. I'm not sorry. What girl? ìyàwó lọ́dẹ ọkọ àwọn tá ò ti marry freedom làwọn wọ̀. baby this is our home. ẹ lọ bá wèrè tó gbé sókè tó wù ẹ jẹ orúkú wọ gbogbo orí ẹ jẹ níbi ẹ báyìí. Mommy, first of all, ìgbà tẹ́ ìgbà tẹ́ mọ̀ pé ń bọ̀ bí. At least ẹ ti ẹ máa fún wa ní notice ẹ máa sọ fún wa pé ń bọ̀. Then the next thing ẹ kò bá jìn bẹ́ẹ̀. Wèrè tó wá takú sínú ilé yín yẹn lẹ́nu jẹrà tó dàbí tó dàbí òkú àwọn nọ́ọ̀sì tó ń ṣe àwọn psychiatric nurse tó ti tó ti fẹ̀yìntì lẹ́nu rẹ̀ òun ò bá jìn máa wà nílé ọmọ ni mo bá jìn you must be very stupid for telling me that. tí ọmọ mi malnutrition jẹ́ kó pa owó jẹ́ kí oúnjẹ ìkó gbòdì fara wọn. bàbá mi àti ọlọ́run mi alágbára nínú àwọn ọ̀run ìyá ìyàwó mi jẹ́ kó jẹun yìí kó lọ kú dànù. ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ mọ́mí wọ́n bẹ̀rẹ̀ lọ́dún tó. you're supposed to learn how to give you space, give us some respect and regard. That's all I'm saying. Oúnjẹ lélẹ̀ àbóúnjẹ ajá. Ọbẹ̀ ọbàtálá lélẹ̀ yìí. Yé! Yé! Bastards! Just come in here. You come and govern this place. You turn my child to yours. And my son now cannot even recognize me again. You cook in my son's house and you are serving yourselves and eating while I was sleeping. lọ́wọ́ ní owó sí gbogbo ẹni ní má owó lọ́wọ́ rẹ̀ ó sì sá kìkìkì kìkìkì kò fowó bá balẹ̀ kò fowó bá balẹ̀. èèló lè ṣe stíìtì ẹwẹ tó bá fẹ́ iṣẹ́ mọ́tò máa sẹ́yìn tí mọ́kàn ni o. èdè ìlú bo nìyẹn. èdè ìlú UK samuwase kò ní. oh my god. mo tẹ burú gan tẹ́lẹ̀ o. ṣé lóòótọ́. wèrè wà lórí mi tẹ́lẹ̀ o. ṣé lóòótọ́. bá a kà mí kí n pa ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ bó ṣe wù mí yìí àyìnlá ló ń pè mí o. ẹ kò dẹ̀ sórí burúkú jọba jésù bẹ́ẹ̀ bá ṣẹ̀ láyé yóò jìyà lọ́rùn. ọ̀gá mi gbẹ́ ìlú lọ́jà yìí kí ló máa lọ kó fàṣẹ ló kó máa ṣe ló máa ṣe kó máa ṣe fàǹtúwà ó yà fàṣẹ. What kind of hairstyle is this? Oh God, just to just just to be be part of them. Just to belong. Just to belong. and you need to wear this look. Oh olùgbẹ́jọ́ àgbàlagbà ni mo ṣe wòye wá tí mo yẹ àwọn àti mo ṣe yìí. kí ló ń tọ́ mo lè èmi lè ń fẹ́ tèmọ́ má mú ètè yẹn náà. Ah, ọjà níyàn náà. èmi ọ̀yà kí ló ṣe wẹ̀rẹ̀ yìí náà má orí ẹ̀ dànù má kó orí ẹ̀ dànù. yẹ sunkún débì ni a sì rẹ̀ yín lẹ́kún sí ẹ̀kẹ́ ìfibi sún olóore. bẹ́ẹ̀ ṣóbìnrin máa ń wà dáńkó lẹ́kọ̀ọ́. àmì má tẹ̀lé ẹnu o àmì má tẹ̀lé ẹnu ẹ tú dànù àgbo tó ó wà wà òkè. sídi màá ní ìwọlé. màá gbá ilé tí o. sójà ah. wèrè ọmọ bẹ́ẹ̀ jáde nìyẹn máa wá já sínú kànáà. ọmọ pé mọ́rúwá ti dọ̀kúnú ìwọ́wà láàyè òkú méjì ló yẹ wà ń bẹ̀. I just heard it tẹ̀gbọ́dì lọ́lẹ̀ ìpààyàn náà. adìyẹ yọkọ tẹ pa yìí ẹ fi sún ẹgbẹgbẹ. Ah, ọlọ́dẹ máa gbọ̀nà lu yín jẹ ni. mami mo lè má bá tẹ̀sẹ̀ wọn lójú àbọ̀lẹ̀ burúkú ni. ẹ̀sìn kò bá mi gun. akọ̀wé ké máa. dìde kó fọ̀hùn ìtọ́wò ikú kọ́ lájọ sọ. àṣàrà ìlú a ò pè ọ́ sí ọ̀rọ̀ yìí. abánidá kò ní bá débẹ̀. abánidá kò ní bá débẹ̀. àṣírí túláàsì àṣírí túláàsì. ẹni bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyà àṣírí túláàsì. Sin is sweet in the beginning, but bitter in the end. Sin is sweet in the beginning, but bitter in the end. Òkú òru ẹrù òru, òkú òru ẹrù adágbé. òkú òru ẹrù òru òkú òru ẹrù adágbé. bọ́ yìí jẹ o ebo yẹn sáré àwa kò ń tiẹ̀ wájú. Hey, Mr. Man. Mr. Man, from where? From where? From where? Okay, I'm from club, from ch church, church, club, church. Club, church. Church church. What do you have in your boots? No, I'm, I'm going home. home. What do you have in your boots? Okay, oh, I have nothing in the boots. No, nothing in the boots. Yes. Come on, open the boots for me. Okay, I said nothing. It's only clothes. There's clothes. I Come down, open the boots for me. John, sir, okay. what did happen for there? Not, okay, not, not, sir. Oh. not sir, it's just clothes in my boots. That's what I'm explaining to the officers. Collect what you want, collect me, go. Okay, sir. Ah. ẹ̀pẹ́ ìnìkanlẹ̀ máa yé kílọ̀bù jẹ ẹ máa kiri kọ́mọlúwàbí ẹ ṣe jọ. èmi náà èmi náà fẹ́ ṣayé fún yín sí àwọn ẹni lọ sí club. ọmọlúwàbí àtẹ̀rẹ̀ jáde orí ẹ àtẹ̀rẹ̀ we are here to protect you. àbúrò mi owó yìí lásán. wọ́n dọ̀ sà mo mọ tó wà lọ́wọ́ ẹ o. ó mọ̀ láti bí ọjọ́ òní kan ló mọ tí mo. <laughs> I still una o I know say na five thousand dey there o. ṣe ń làágùn kí o sì gbé tó ṣe ń làágùn ṣó wa ókè ọmọ wa. máṣe ọ̀pọ̀ ilẹ̀ fún ọmọ ilẹ̀ ayọ̀yọ̀. kí ló wọ́ rí ẹ. ṣé o pọ̀ wọ gba méjì tó fi gbé fàlà náà. ẹ tó o bá jẹ mọ ẹsẹ ayé ẹ bàjẹ́ tó o bá gbé sílẹ̀ ẹ bàjẹ́. ìbò oníyẹ bá sábúrò ẹ ló jà pa ìjàmbá ẹ lọ ya ẹ àwọn politician ò ní o sábà gbẹbọ kiri ya ẹ kò ní yẹyẹ lọ ya òṣèlú afọkò fọ orí yẹlá ya ọkọ bàbá wàá jẹ bọ sí abẹ́tẹ̀ ìgbà wàá dáa sí ìgbà wàá 马回家去。 Prem, what's good? Hmm? Looks so dark. No, no, no, more. More, okay. I what do you think Oh, okay. Ojoojúmọ́ you know, tó wà stressed, worried. I can't say sad, but. Hmm. I get it miss ìyàwó ẹ. yà ó dà mo miss you. mi. It was the love of It's okay, you know. I was like you until I decided to give um, life <clears throat> a second chance and um, start having a taste of life. So tell me, yeah, show me over the weekend But bí wọ́n ṣe introduce ẹ sí èèyàn tó wà capable to take care or taste. ó máa continue láti máa rí báyìí in as much as tí ó jẹ́ pé nǹkan ọkàn ló ń dẹnu dé variety is the spice of life. ọ̀sán tó bá fi mí sílẹ̀ pẹ̀lú tẹ́sítì olórí burúkú tó tó tó ń sọ káàkiri tó bá fi mí sílẹ̀. now listen i regret ever knowing you. Buffy boy come on you see the reverse is the case. <clears throat> i'm actually glad i know you and um, i have no regret whatsoever. Hey. she can't stop calling my phone ringtone, my memory. Hey. For the past 24 hours, now and night, she has been like this. Hello. Is I just said. I'm recording. It's not just chill, chill. Now, sis, go. Don't wait. Hmm? Over the weekend, oh, I'm not. I'm not this girl. Tall, slim, dark.

No, mo ti ní taste one to gbá àwẹ̀ my gbá you know what I'm saying. break up don't say a word you trust that my good call enter I'm right back. hey babe what's up. Hey darling, uh, wọ́n bínú dáì pé mo gbé kọ́ ẹ I'm one yá àmú wa ní mítìnì kan ní Hello sir, the manager said I should drop this document on your table. Oh, oh, yeah, yeah, that's, that's fine. Sorry, sorry. Sir? Excuse me. Eh, me o mọ̀ bóyá o mọ any area to yẹ pé kò fi bẹ́ẹ̀ busy, ó máa ń quiet lálẹ́. Um, ibi Opik, Opik, yeah, Opik is Sherry. Opik? Yeah. Opik torí mo mo mo ti ẹ̀ ń picture irú area tí mo lè fi ṣe conference business uh, call lálẹ́ so ambience tó to hmm. to ó peak àbí? bẹ́ẹ̀ni sir. ó peak ó ṣe. are you okay sir? yeah yeah yeah i'm i'm fine mo wa mo wa okay. are you sure sir? yes yes yes all is well mo kàn ń try kí n picture àdúgbò tó quiet tí mo lè ṣe group conference call lálẹ́ so mo need quiet are you sure, ambience. yes. Okay. i'm fine. okay sir. Thank you. Thank you. Ah, Opik. Opik ló tún yá báyìí. Alámi pọ̀ sí ó padà kó bá ara ẹ̀. Opik. Opik. And girls, wọ́n fà mí sí pé kìtì lọ́wọ́ màá sì gbé. Ìyẹn ò kí ń ṣe é yù ṣé mo bí iṣẹ́ two to three days ló lọ ṣe níbi tó lọ. ó fi ara mo ń pe nọ́mbà ẹ̀ látàkùn kò pick. ah that's true ó dà pé mi gan chat ẹ up bọ̀ kò respond ṣá. ẹyin bèbí i don't understand kí ni problem yín gan gan like kí ni ìṣòro ayé ń gọsẹ kí ni problem yín ọmọ ọlọmọ jáde lọ ó lọ make something happen ó lọ make owó ẹ wá jókòó sí ìbàyẹn rojọ ẹ ń ah! me i don't understand na matter I mean, I go find something to do because na just down here dey look like something i don't even understand. Yeah. i know say you no like that girl before I know say you don't like him. I talk to you. Eh eh, you no talk to me. Ah, see this babe, I talk to you. Why you no face front now? Yeah. Na your matter the reason. I'm not reason your matter. So make see, I no abeg. If I slap you, you go dey vomit head. you wan slap me? Lẹ́pà àtọ̀rọ̀ bọ̀, ó ti na. You wan slap me? No, you no fit do anything. Seriously, wàhálà. I no fit. òde kò fọhùn ìtọ́wò ikú kọ́ lájọ sọ àṣàrà ìlú a ò pè ọ́ sí ọ̀rọ̀ yìí abánidá kò ní bá ní débẹ̀ abánidá kò ní bá ní débẹ̀ àṣírí túláàsì àṣírí túláàsì. ẹni bá pa kẹ́tẹ́kẹ́tẹ́ àrùkáyà àṣírí túláàsì. Sin is sweet in the beginning, but bitter in the end. Sin is sweet in the beginning, but bitter in the end. Òkú òru ẹrù òru, òkú òru ẹrù adágbé. òkú òru ẹrù òru òkú òru ẹrù adágbé. Sin is sweet in the beginning, but bitter in the end. Sin is sweet in the beginning, but bitter in the end. Òkú òru ẹrù òru, òkú òru ẹrù adágbé òkú òru ẹrù òru òkú òru ẹrù adágbé. Hello, baby. Baby, how are you? ah I'm ah. ń bọ̀ bí ti no no no ó sọ pé ẹ máa lo one week now right ah, báwo ló yẹ máa sọ pé tọ̀mí wá miss mẹ́ẹ̀ tó bá miss mi nǹkan at least ẹ tiẹ̀ wá insist wá force ẹ̀kẹ́ lo one week it's just one week. you be you be you, <coughs> you be coming tomorrow. okay, fine. My my my my, my was airport. Cause sí problem. That's fine. <sighs> No no no no. Cause I got to ṣe voice me more. Okay, more kọ more stress I mi níbi iṣẹ́ So more bomb voice me wà okay. Osha and ń Eh? No no okay yeah Hola. I love you too. <laughs> All right, Femi. Ó dàbọ̀. Okay, Mama Retini Lola, I'll pick you at the airport. Má worry. All right. Wow. Wow. Okay, báwo ni mo ṣe máa clean mọ́tò yìí lọ́la? Mọ́tò yìí máa go un gan-an gan-an. Okay, màá jí láàárọ̀ màá clean mọ́tò I feel freshness everywhere. Kọ́lọ́n fún mi ṣe. ọmọ ọ̀rọ̀ girls yìí alátẹnujẹ ni wọ́n. àbí. wọ́n máa rí ọ̀rọ̀ ṣúgà dáadáa máa sáré máa tẹ̀lé wọn tá a yan guys wà nílẹ̀. ṣé gbogbo yín ilẹ̀ gbọ́ Yorùbá. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ok so báwo ni báwo ló ṣẹlẹ̀ ah, báà náà ṣe rí ni o báyìí dé báńsì ni sá báyìí dé báńsì ni o báà náà ṣe rí ní sí ni o bẹ́ẹ̀ ṣe dé báàdùn. bẹ́ẹ̀ni sá. are you kidding me. yes sir ọjọ́ òru ṣẹlẹ̀. ó ṣe ṣẹlẹ̀ láìpẹ́ ni ó ṣe ṣẹlẹ̀ láìpẹ́ ni. a lè sọ pé táyà ara wọn ló ṣe ọdọ fara rere náà rere. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yẹ́ẹ̀ yẹ́ ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ẹgbẹ́ mi o ó kí o ó kí o ó kí o ẹgbẹ́ mi ó kí o. nísòwò ẹni sòwò ṣé ẹ mọ obìnrin tó wà níbà. ọmọ ọmọ fẹ́ẹ́ ẹ mọ obìnrin tó ti kú yìí. ọ̀rẹ́ mi ni gbogbo ọlọ́jọ́ ń gbé ọjọ́ ń gbé pọ̀pọ̀ ni. Ah, really ah. ah yes sir kò bí o. ok níṣù níṣù jọ níbo ni ẹ ń gbé. Eh, nọ́mbà seven nọ́mbà seven gbàdá mọ sí ìṣẹ̀lẹ̀ òdòdó bága òdòdó bága ni. that's not too far yes sir kò jìnnà sí ibà ó yà padà eh, ẹja lọ. Eh. Um, kí ni orúkọ ẹ. Sharon lorúkọ mi sá. Sharon báwo ni o ṣe jẹ́ sí ẹni tí ó kú. ọ̀rẹ́ tímọ́tímọ́ wa ni so uh, we stay and live together in this house. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni. bẹ́ẹ̀ ni sọ. iṣẹ́ wo ni gbogbo yín jọ ń ṣe. a máa ń usher event so we go and work and get paid. ẹ máa ń usher event. bẹ́ẹ̀ ni sọ. bí kẹ́ escort ọkùnrin lọ lálẹ́ kẹ́dé láàárọ̀. we don't do that sir. interesting. yes sir. níbo ló dágbére fún yín pé òun lọ nígbà tí ó fẹ́ jáde kúrò nílé. ẹ kò rí lè sọ kankan fún wa ó kàn jáde lọ ni. are you for real. èèyàn jáde lọ for three days ẹ ò rí ẹ ẹ̀ dẹ̀ wá report station. èní gan la ṣe fi òpè ká wá report ní station ta. madam hello ọ́ìlì àbí kí ni orúkọ tiẹ̀ lẹ́ẹ̀kan. ọlámídé ni sà. níbo ni báyìí máa ń gbé ọ lẹ́ẹ̀kan. salon ni sà. ìgbà wo ló ti pé olóògbé last. actually mi ì pé láti ìgbà tó ti kúrò nílé ṣùgbọ́n ó tó kúrò lọ́sọ̀jọ́ yẹn mo róhùn àti mínísítà tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀. mínísítà. yes. ṣé kan náà àwọn ọ̀rẹ́ yín náà lò tún jẹ́ mínísítà. ẹ sọ̀rọ̀ náà. yeah. Um, kọmíṣánná àbí mínísítà àbí kí náà tẹ̀ orúkọ yẹn náà wo mo máa advice yẹ kó o tètè jẹ́wọ́ kí ìyá má bàa jẹ orí ẹ̀ jù báyìí lọ o mọ̀ mi máa yìnbọn fún ẹ o máa yìnbọn fún ẹ o àní níbo lẹ tán tó kí o lọ tẹ́ ẹ fi lọ pa. ọ̀gá mi mi ò tán tó kí o lọ fi ọkọ ọ̀gá mi ọ̀gá mi mi kọ́ ni mo pa tó kí o ọjọ́ Sunday yẹn owó ọjà ló ń jẹ mí ó ní mi lọ gbà lọ́wọ́ ẹ̀. abẹ́ máa gbọ́rọ̀ wèrè tẹ́lẹ̀ tẹ́ ń sọ lẹ́nu owó ọjà ìwọ yẹn jẹ́ gẹ́gẹ́ bí bàbá ọjà tó ń gba owó ọjà ẹ́ owó ọjà gún gángangangan ló ń tà ọjà wo ló ń sọ. ọ̀gá mi ọtí lásán pẹ̀lú sìgá nísà. so tókì máa ń mu ọtí àti sìgá. òní kọ́sà gbogbo àwọn ladies tó ń gbénu lé gbogbo wọn pátápátá ló ń lo kíní yẹn sá. gbẹ̀gbẹ̀ àbí wẹ̀ ṣé gbogbo nǹkan tó bìlíbò tó ń sọ tó ń pè lọ́jà yìí ṣé ọmọ ẹ pé illegal soft ni ṣá. ọ̀gá mi ẹ jọ̀wọ́ ṣé ibi ṣe wáyé graduate ni mí wọ́n torí àìrí iṣẹ́ mo rẹ̀ pé nínú ọkàn mi pé mi ò ní jalè rẹ̀ tó bá jalè ló bọ̀ ọmọ jẹ́ ọmọbìnrin kì í máa ta àwọn ọjà kéékèèyàn náà àdúgbò sáà mo ò dá mi lójú bọ̀bọ̀ yìí ó dá mi lójú òun ta igbó. ọ̀gá mi igbó ọlọ́run jẹ́ kiri láyè mi mi ò rí gbórí ọ̀gá mi tó bá tagbó kọ́lọ́ lù mí pa ọ̀gá mi ò tagbó. sori ìdájọ́ lọ́wọ́ ń pẹ́ kí ọlọ́run tó lù ẹ̀ pa àwọn àbá ti fi kí nà ti sara jẹ́. ọlọ́run ọlọ́run mi ló lè sè é. ẹ jẹ́ ọlọ́run ọ̀gá mi ọ̀gá mi wọ ọbọ yìí a máa dá ẹ padà sí inú black hole yẹn fúnra mi ni màá tọ́jú ẹ this time around. detective this guy is a hardened criminal. a máa tọ́jú ẹ sísẹ́ máa dá ẹ padà sí dungeon mi máa tọ́jú ẹ dáadáa. Ah, minister ló ṣí ẹ. ọwọ́ yà mí. ọ̀nà ojú ẹ fọ. kí ló ṣí oh, ẹ. orí parọ́ ṣe é jálẹ̀ mi lórí gan. jálẹ̀ lórí báwo. ajé ó mi ah, lórí bọ́ iná ọgbọ ojú ẹ fọ. olórí burúkú kan tó dẹ mọ̀ mi tó mọ̀ tó mọ̀ mi ti máa rìn sí ó yí ẹ ó mọ̀ pé máa ń dé mo máa ń dé ní ọ̀dọ̀ àrò máa ń débẹ̀ ní bàṣírí ó mọ̀ ó mọ̀ ó mọ̀ bí nǹkan ṣe lọ olórí burúkú mò tí mọ̀ má dẹ̀ máa wáyà ẹ̀. ta ni bọ̀bọ̀ náà. àjẹ bọ̀bọ̀ yẹn alọmọ náà ikú tó ṣe pé olórin sí. a kò yé mi aráyé ok o gbéṣẹ́ ẹ̀ fún mi mo rẹ̀ pé kí n kàn mú Tokyo lẹ́kì but. Ah, eh, aláyé farabalẹ̀ wo bóyá sọ̀rọ̀ bí a sè ọmọ lọ jábọ̀ ọmọ lọ jábọ̀ bóyá sọ̀rọ̀ ó kàn ń ká lólu lọ gbé tókíò ó gbé lọ síbi tó jẹ́ kẹ́ni bọ̀dì yóò yé pé mi kò sọ fún mi pé wọ́n ní díù kan. àlàyé wo lè máa sọ fún ẹ mo lè máa sọ fẹ́ tó wọ́n náà àtúwẹ́ gba pàṣẹ lórí mi àbẹ́ gba pàṣẹ lórí mi. ẹ farabalẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń sìn bọ̀bọ̀ náà báwo lè mọ̀ bó ló ti mọ̀. ẹ bọ̀bọ̀ yẹn náà ayé náà láyé ti pàdé ayé. Ah ẹ kí ló ń ṣẹlẹ̀ ń sìn lórí ẹ kí ló ń ṣẹlẹ̀ kí ló tó dárúkọ ọ̀bọ náà ní pàǹtí ń bẹ̀ tó jẹ́ kọ́ ọlọ́pàá lọ gbé kọ́ lọ gíjì ẹni tó wà ń bẹ̀ àà ah, ah, ah, kí ni ìwọ ń sọ̀rọ̀ bí a sè kí ló ń ṣe ẹ́. bọ̀bọ̀ èmi tí o bá lọ jákọ̀ ọ̀bọ yẹn ok ṣé ọmọ kan tó bá ṣe èmi kan máa kú sí pàǹtí ṣọmọ ni. lágbè yẹn o dárúkọ ẹ òun kọ́ ló ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni. ok ok wàá gbọ́ tí mo bá dárúkọ ẹ tó ní bá dárúkọ wọn kọ́. máa dárúkọ mi pé kí ni ṣé mi mo bọ́ ọmọ sùn ni ṣé mi mo bọ́ ọmọ sùn ni èmi mo gbọ́ ọmọ fún ni tó mọ̀ mí rí ni ọmọ gbàgbé ẹ̀jà rẹ o kàn ń ṣe yamayama ẹ kí ló ń ṣẹlẹ̀ ńsìn. èmi ò mọ̀ kí ló ń ṣẹlẹ̀ ńsìn. wọ́n ní kó gbé mi débẹ̀ gbé mi débẹ̀ mo mọ̀. kọtí wàá wo gbójú ẹ̀ wo ìnà fún un sìn báwo la ìfẹ́ jẹ báwo la ìfẹ́ gain ìwọ ti jẹya sàárẹ̀ ti jẹya oníyà báwo la ìfẹ́ gain pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwo la ìfẹ́ gain. mo ti mí ìsìtàfẹ́ mi àjẹ wà á mí ìṣe òṣè ní mí ìṣe. ìyá ò yé mi náà. ládùúgbò ìwọ tó lọ tì sínú agodo. ok gbé mi débẹ̀ kí ni kí n ṣe é sí. nǹkan tí wàá sọ nìyẹn òní máa bẹ́ẹ̀ mi ágì òpó fọkọ̀ ó fọkọ̀ gbà pé ó fọkọ̀ ọ̀hún gbà ẹ̀ gbé mi débẹ̀ wọ́n ní kí n ṣe. bàbá ṣe é sìn ni pé yẹ ká bọ̀bọ̀ yẹ yẹ ká mú mọ́lẹ̀ yẹ ká mú mọ́lẹ̀ ká máa gba tórótóró lọ́wọ́ ẹ̀ tó yí ẹ tórótóró lóṣooṣù eh, oṣooṣù ìyá ẹ àṣẹ ni ẹ oṣooṣù kó tó yẹ pé ká ah, gbà lọ́jọ́ mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan bọ̀bọ̀ ó lè yẹ kí ló lè ní ẹ ókè ó mọ̀ kan jẹ́ ká máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ every weekend. wà á tún yà ẹ jẹ sí. bọ̀bọ̀ má jẹ jẹ wọ́n máa gbé ẹ sí. má jẹ wọn gbé kí ló máa àṣẹ ah, wà lẹ́nu ẹ̀ bọ̀bọ̀ kí ló ṣe ẹ̀ náà. ọ̀sẹ̀ lọ gbàṣẹ́ kan jẹ́ má fi má fàṣẹ sọ̀rọ̀ fún mi náà kí ló ṣe ẹ̀ náà. torí ẹ dàrú tó ń sọ fún ẹ pé ó yẹ kó yẹ wálé torí òde wálé náà. ok ó yà wá lónìí. ó jẹ yóò níyà àtúnṣọ fún ẹ ọmọ ọmọ ó gbé gáràdà ní ká máa gba gárà lọ́wọ́ every week ìwọ ní. ẹ ó yà tún máa padà lọ síbi tó ti ń bọ̀ kó tún lọ nà ogójú ẹ̀ fọ́ kó n náà gbẹnu ẹ yá. báwo ló ká yóò ṣiṣẹ́ ẹ báyìí. ọtí wàá ṣe ni pé jẹ́ kémi mọ ọmọ kí n máa láyé ṣó ti yí ẹ kò gbé mi jẹ́ kémi mọ̀ wọ́n náà wọ̀n tábà ti jọ wà wọ́n náà wọ̀n ṣó yí ẹ owó iṣẹ́ yòókù fi ẹ lẹ̀ fi mi. ó yá gba oní ìgbà ni ká bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ báyìí ṣé ká fi sọ́nà ká bẹ̀rẹ̀ iṣẹ́ látọ̀ lálọ́ èmi fẹ́ gbọ́ wíkẹ̀ndì eléyìí o. ọmọ iṣẹ́ mo níṣẹ́ kan láìnà ń bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn mo dẹ̀ fẹ́ ṣe láàrin two three four five days kílẹ̀ nìna èní ni tuesday àbí ẹ ká parí iṣẹ́ ẹ̀ ń jọ saturday kí ló fi. ọ̀bọ̀ wíkẹ́ẹ̀dì ẹ ti pẹ́ jù wọ́n ti nà yá mi fọ́ lójú wo wo wo wo mi orí mi ti bẹ ẹnu mi ti bẹ. ajé ìyá jẹrí o. aláyé farabalẹ̀. o rẹ̀ ní màá gbà ọwọ́ ẹ̀ gbẹ. kó kọ́ lọ lé náà kó lọ twitter rẹ̀ kí ìwọ náà sinmi kó relax ìwọ pè mí tó bá ti relax dáadáa tó bá ti láàárọ̀ la kó pè mí tó bá ti di weekend náà máa bẹ̀rẹ̀ o ní choice. o sì wà lọ́wọ́ ìyá mi Talk to me now you look bothered. You mi. Mm. Actually, we lost a client today in our company. Oh. Today, Jerry Bay is the biggest billionaire client, Tani. Wow. So, come, come do me. now. Sorry about that. Mm. kí ló ṣe ṣé ó rẹ̀ ni àbí wọn accident. Hmm, ọkàn ni ó sùn kò dẹ̀ jí azatina ah. ọgbọ́n kò tiẹ̀ yé mi ah, ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ká ta tójú oorun dójú ikú o jésù ah, sorry about that sorry about that má wọrí ẹ ṣì máa dáhùn tó àwọn èèyàn sì máa wà ẹ ṣe torí ẹ lò ṣe wá sùn no no no no. no you have to sleep, okay? Hmm? Are you ready to sleep? Oh, yeah, come to mama, come to mama. My baby, baby. is Lucia, how do I my and things now? Like, seriously? Aww. All they want to try. You're making me strong. I feel that you do. What has my dressing? If I didn't land, then you may be this now a máa kọ̀ntínú láti máa jẹ́ náà ni wọ́n ah. máa fún wa lámbà nìṣó. Hmm. ẹ̀yin girls ṣé bí àwọn ọlọ́pàá ṣe máa gbàgbé ọ̀rọ̀ tó kí ò lélẹ̀. what do you expect no be this country wey we. ẹ wò wey get the right about it but i'm very sure like mo are very sure pé ọ̀bọ̀ tó ń pè ní mínísítà yẹn ó mọ̀ nípa incident he knows about it. Ah, ó mọ̀ nípa ìkọ́kọ́ kan. ẹ wo ẹ nígbà tó dẹ̀ wà sí sílẹ̀ nǹkan. Ah, ẹ wo ẹ̀yin nítorí mi ṣàmùlò pé àwa tó ká máa ṣọ́ra kó sì gbóró rẹ́rìn-ín ọlọ́run máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ gbogbo wa. àmì àṣẹ àgbàdúrà gbogbo. àwọn méjì tó lẹ́kùn tó jáde ọlọ́run bá mú wọlé láyọ̀ àtàlà. àmì o àmì àṣẹ àmì o ìṣúra kí ni àṣà máa wa. kí ni àwọn kò sẹ́ni Mọ́láyọ̀ kí ló dé tó sunkún. alájà ìyá kàmú ẹ wá gbà mí kí ló dé ọkùnrin kan ó ga pépà pépà white okay kí ló ṣẹlẹ̀ mọ́tò kí ló ṣe wọ́n kí ló ẹ wá gbà mí ah, ah, ah, ṣé kí ìṣẹ́ni tó wá gbé òkú yẹn jù sẹ́gbẹ̀ẹ́ gbó ló sọ ó dàbí ẹni pé àwọn agbófinró máa padà gbọ́ sọ̀rọ̀ yìí o. àkókò àdàbọ̀ náà má jẹ́ kí n wọ́n ti yín bẹ̀. ọlọ́run má jẹ́ kọ́rọ̀ lọ́rọ̀ di ti mú. alájà yín lẹ tún sọ báyìí ṣé nígbà tó bá tún sunkún sun kórí tún fọ orí tún máa fọ ọmọ tara ẹ̀ ní. Ah, ẹ wo ọ̀rọ̀ yìí ti ju bẹ́ẹ̀ yóò lọ òwúrò o. سيد الله محمد اللهم صل على bẹ́ẹ̀ni sà ọmọ mi ló sunkún látàárọ̀ ó dẹ̀ ya àwòrán ọkùnrin kan àti mọ́tò sínú pépà ó ń ṣàpèjúwe kò yé mi ni mo ṣe pè yín. Ah, sorry madam ṣé odi ni ọmọ yìí ni. as you can see oh sorry about that ma very very sorry about that and báwo la ilé gẹ́ẹ̀tì kan tó ń tú àti júwe fún wọn sí. ló ń sọ kò yé mi. n tó ṣe lọ́la yìí ni pé plate number ẹni tó gbé òkú yẹn wá òun lélẹ̀. eléyìí. ó ṣe lára ìkú. oh plate number okay okay okay okay yes yes. ó yá kọ́kọ́ kọ́. bẹ́ẹ̀ nọ́mbà ẹ̀ nìyẹn lélẹ̀ nọ́mbà ẹ̀ nìyẹn lélẹ̀. Ah, interesting madam n tó máa ṣẹlẹ̀ ni pé ọmọ yín máa tẹ̀lé wa lọ sí àgọ́ wa kó ba lè fún wa ní more details lórí nọ́mbà yìí. madam madam madam ọ̀rẹ́ aráàlú làwa ọlọ́pàá jẹ́ ẹ má wọrí kò sí wàhálà kankan rárá kó kàn dé station kó dà má padà lẹ́yìn kó dà wá gan la má gbé padà wá. so oníṣẹ́ ibi rè hiya that's very good alayo uh, wow i am very very impressed o impress me, gan you see pẹ̀lú nǹkan tó dẹ̀ ṣe yìí i will personally see to it pé ìjọba fún scholarship eh? officer i get the details now. understanding, sacrifice, loyalty, of course. mm And it's just to forever. Forever, baby. <laughs> Mm, Mama John, oh, do anything And cheers. Mm. To sacrifice. Mm-hmm. To forever. To forever. Mm-hmm. To my money, my wealth ṣáàlá tọ̀rọ̀ owó lọ́wọ́ mi ní ní fún ẹ̀ lórí tó ń tẹ́ ṣe ká. Mm-hmm. But I said I'm not giving you money. ó máa fún mi lówó. I'm not giving you any money allowance tí mo máa ń fún ẹ ti tó o. oh look at that. babe did you see that. oh my god Hollywood is trying. wow. Mm. Hollywood is trying. They are trying. I mean, they're always number one. But Nollywood no man try o. They are trying. Mm. Mo tiẹ̀ máa ń like àwọn Nollywood films lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. And I know that ọba wow. See mm-hmm. Nollywood no bá ní good sponsors and investors, I think they would do better, of course, right? Of course. Torí Hollywood, wọ́n máa ń spend huge budget go. It's a developed country, olùfiwé. ṣé o expect èèyàn ni. no me expect anybody. ta ló lè máa gbá gẹ̀ẹ́tì lálẹ́ yìí. àbí kate wá ń ti padà ni. ṣé kí ṣé wàá bá mi check ẹ. Ah, ah, o ti dé o. no no kò just kò kò bá mi check. o fi mi sílẹ̀ ah, ìwà àtìyàwó ẹ̀ tó sí ibà ẹ̀ sọ pé kémi lọ check wọ́n ní kó lọ check jàre you are just too lazy ó ti wà romantic rárá. ok fine chicken lọ chicken. ẹ ti ṣáà chicken mo máa lọ mọ̀ kó tún ti rú ẹ lójú nìyẹn òròjú òṣì ṣàjẹ́ ń lọ ó ti wà romantic a jọ ń wo nǹkan ìwọ oníkèmí màá lọ máa check. Who is there? Officers, please. Officer? Yeah. This night? Sorry, evening, how madam. can I help you? Good evening, madam. Good evening, sir. Um, Detective Dayo from uh, Sherry Police Station. Ẹ jọ̀ọ́, à ń bèrè one Mr. Ọlámipọ̀sí Májẹ̀kódùnmí. Mr. Ọlámipọ̀sí Májẹ̀kódùnmí. Májẹ̀kódùnmí, yeah. That's my husband. Your husband? Yes. Oh, that's good. I hope everything is fine, sir. Everything is fine. Everything is fine. Yeah, good to go back. Okay. You can. Uh, my love. Honey. Uh, ah, ah, I, am sorry, sir. Um, we were actually here together. So probably Let me go get him. Honey! My love! Ọlá mi pọ̀ sí. D。 years nígbà tí mo wà lé pẹ̀lú lẹ́dí yẹn ni mo gbé nìkan tó tó tó so so in order to play safe in order to play safe but when ní kí lẹ́dí yẹn kó lọ kó lọ dúró dèmí ní bedroom kí n kàn lọ́ọ́ any lọ àtẹ́ǹsì ẹni tó wà ní gate nígbà tí mo máa padà wá sí bedroom ni mo ni mo bá <sighs> ni mo fi bá òkú lédè òkú mi ìfọwọ́kàn mi ìfọwọ́kàn ṣùgbọ́n mo bá àgbẹ̀ ti kú torí ó kú torí àwọn <clears throat> ó torí àwọn drugs tó lò ìmọ̀ ẹni tó ránṣẹ́ kó lọ lo drugs I was shocked and I didn't know what to do. So, mo wá make up mind mi, mo wá mo wá gbé òkú yẹn, mo gbé cups ẹ̀, mo wá lọ wá bí tí mo sí. I'm sorry, okay, I'm sorry, I'm so sorry. láti gbà yẹn láti gbà yẹn ni ọkàn mi ò balẹ̀ okay. Please, shout for your Lord in time of rebel. Forgive me, forgive me. I had to do this to you. But I'll see you. I promise you, I'll see you in the next life. I love you, Femi. No! <laughs> Oh, no! kéèsì tí à ń sáré kiri fún látọjọ́ yìí I guess it's at the end. Detective Dayo case closed. Madam, ẹni sùn ẹni sùn. Gbogbo ayé ló fẹ́ tán wo ohun tó dùn láyé. Kò sẹ́ni tó. Mọ́mí Sàmíwá ọ̀nkú. Ah. Ah. <laughs> ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ kúrò lè. ẹ rà. ẹ kú ọjọ́ ah, mẹ́ta. ọmọ nǹkan. àdúgbò àlàáfíà. yes sir. Um, anyways, um, mo ti ń wá láyè láti ní Kaira Pepele ká sọ̀rọ̀. Okay. You know, um, I'm actually sorry about your husband's um, death and all that. She's um, well. Ọlọ́mọ ìgbìn kan. Bẹ́ẹ̀ni. Um, like you said, it is well. Uh, yes, um, you see, um, it's no news that I was his best friend. And um, while he was alive, we talked about you and um, he said you are a good man, a virtuous woman and all that. And uh, I can say that. Ah, but you know, mo wá tún jókòó mo rò well, um, you can't be single forever, you know. Someday, somehow, you have to get married and all that. Mm. And um, mo wá rò lọ́kàn mi pé okay, kí ni mo lè ṣe fún ọ̀rẹ́ mi tó lè múnú ẹ̀dùn mi ibi tó wà náà. Hmm. Um, mo ní pé ibi tó parí sí, you know, they can just pick up from there. Do you understand? Uh, because I wouldn't want it to just fall into any wrong hands. Mm-hmm. She so. Um, how will me if we can? Uncle Bosu. Yeah. Shame mú mi ṣeré ni? Mi ò ṣeré o. Mo tọ́ ṣe Uncle Bosu ń ká ìnà òun ṣé play pranks ṣé ṣé kámẹ́rà wà round ni? Nǹkan tí mo lè ṣe láti múnà rẹ́ mi dùn níbi tó wà náà nìyẹn èmi mà ní ìyàwó ọ̀rẹ́ yín. tó dolóògbé. Ah, tó dolóògbé. Ah, ah, ọkùnrin ẹ̀gbọ́n mi náà tí mo bá tiẹ̀ máa ever tiẹ̀ sọ pé mo fẹ́ rí màrí kò ní láéláé jẹ́ best friend ọkọ mi. you are evil you are devilish ẹ̀yin propose ẹ̀ ń propose ẹ̀ ń propose síyàwó rẹ̀ yín. I am highly disappointed in you. A bastard! Tó bá kúrò máa my ìdààmú. Idiot. bàrà adébáfọ ẹlẹ́dẹ̀ ti sunkún wọn lọ́mọ bí wọ́n ní ọkà alẹ̀ ẹbọ ni kò ṣe ẹlẹ́dẹ̀ bọ́ dúró ẹbọ wó ọpá kàlára ẹbọ ní ìhà lẹ́lẹ́dẹ̀ bá dẹ́ ti pọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ ọmọ yọyọlé aládé ọmọ ìwọ́n lẹ́yìn ìṣẹ̀ṣẹ̀ gidi ẹ wo ní ẹ wọ ọmọ. ẹ ṣàánú ara mi ni mí kò dìgbà tẹ́ ẹ bá wí. ká pé inú ìgbèkùn tó wà yìí ò jọ gbọ́rọ̀ mi dáadáa ìwọ ní títí èlò. tí o bá tọwọ́ tó yìnbọn lọ aṣọ ó máa jẹ̀bi o. a gbìyànjú ọ mo mọ oríṣiríṣi ibi tá a ti lọ àmọ́ bí ẹ ṣe rí náà lélẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe. wà láìtàlẹ́ haúsá lẹ́jọ́ àásí haúsá lèmi jọ. ẹ kò tí ì ṣe ìná pa mo ti fẹ́ máa ṣe ìnáwó ni mo fẹ́ máa ṣe bèrèbèrè màgánà kórikórikóri yá ìdíyẹ mọ́. àtẹ bá ti ṣe kóikói ẹ ṣe kóikói lọ́rùn. ẹ wò ká tó mọ ọdún bí ọkọ̀ tí ó wọ̀ ọkọ mi mo wá wá dákun. lórí ọjọ́ bí bó ti ẹ̀jẹ̀ pé ẹ̀ràn alẹ́ jẹ́ ropa ti gbàgbé àwọn àgbàgbé o. nígbà tí alára jẹ tó ṣe ọjọ́ mi sáà mọ̀ ń tọ́ṣẹlẹ̀ sọ. àkọ́kọ́ kí ni nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá tó fi ń dà wọ́n láàmú báyìí. ibi tẹ́ ẹ ti ń sáré káàkiri ibẹ̀ ni wọ́n ti fún yín níjẹ̀kújẹ̀jẹ̀. ṣé ìjẹ́bú ṣàkàlẹ̀ wèrè tó yẹ kẹ́ fi kékeré ṣe tẹ́ ẹ bá fàgbà ṣe àṣewọ́ sáré lélẹ̀ báyìí ẹ má fariwo dábírò kẹ́ mọ́ tẹ́ ṣe o. tókùn wèrè. ọjà wèrè ọwọ́ sàn láti wèrè tán ìyàwó oníyàwó ló fi wèrè rẹ̀ gbà. ṣe máa ní pé